الرحمن الرحيم حمدا لله تعالى وحده فضل ما شاء ومن شاء من خلقه على خلقه جعل شهر رمضان مفضلا على بقية شهوره كالقرآن الكريم على جميع كتبه وخاتم الرسل على أنبيائه على نبينا وعليهم أفضل السلام وأزكى صلواته رضي الله تعالى عن آله الطاهرين وأصحابه الطيبين وسالكين منهجهم إلى يوم الدين عباد الله اتقوا الله وطيبوا أنفسكم بشهر عظيم ثواب العبادة فيه مضاعف بركاته مفيضة عيشها مملوءا برغودة واطمئنان فقد بشر فقد بشرنا بقدومه الرسول صلى الله عليه وسلم فيما رواه أحمد في مسنده والنسائي وصححه الألباني عن أبي هريرة رضي الله عنه قد جاءكم شهر رمضان قد جاءكم شهر رمضان شهر مبارك افترض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم أيها المسلمون ألم تعلموا أن شهر رمضان شهر قرآني قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وفيه أنزل بالصحف إبراهيم عليه السلام في أول ليلة من رمضان وأنزلت التوراة لست نظير من رمضان والإنجيل لثلاث عشرة خلت من رمضان وأنزل الفرقان لأربع وعشرين خلت من رمضان رواه أحمد عن واسلة بن الأصبع رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم وهو شهر التوبة والمغفرة روى مسلم في صحيحه عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر وهو شر العز من النار فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاه من النار وذلك في كل ليلة رواه الترمذي هذا نسأل الله الفقه في دينه والرزق على اتباع سنة رسوله صلى الله عليه وسلم أراني مسلم أجاب براجي فوت رمضان أيها بسم الله أجاب قال ما كذب لجوش وقلل oṣù tọ́lọ́run ọba oṣù àwọn ẹni ọlọ́run oṣù èyí tí ń wákẹ̀ ọlọ́run adúgbẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan fún ọba tó gbé àjùlọ fún nǹkan tó fẹ́ àtẹni tó fẹ́ nínú àwọn rẹ̀ lórí àwọn rẹ̀ ọba yìí ló gbé àjùlọ fún irú ọlá yìí lọ́lọ́ ń gbé fún Qur'anul Karim lórí gbogbo àwọn ìwé òfin tó ti síwájú rẹ̀ àdìjíl tààfi rán isa níṣẹ́ ni àbí tàwọ̀rọ̀ tààfi rán Musa níṣẹ́ àbí Zabur tààfi Dàúdù níṣẹ́ àtàwọn òfin ẹ̀sìn míì tó ti síwájú nínú ọlọ́ọ̀lọ́n ni ó wá gbé Qur'an tó jẹ́ kíra kẹ́yìn tó dé kẹ́yìn kẹ́yìn gbogbo àwọn ọba yìí olójú ọlọ́fẹ́ ní àwọn òjíṣẹ́ ọlọ́run yẹn ni ànábì ti wá ìkẹ́ ọlọ́run ọ̀dà ọlọ́run kó mọ̀ bẹ fún náà àti gbogbo àwọn tí wọ́n tíwájú ẹ̀ ọba yìí olójú ọlá fún ànábì Muhammad tó gbogbo àwọn tí wọ́n tíwájú rẹ̀ ọlọ́run ọba a

ẹkùsìn ọlọ́run ẹkọ́yà Allah subhanahu wa ta'ala ẹsẹ̀ ìgbérára yìí dì ẹkùnà oṣù ńláńlá oṣù ọ̀wọ̀ oṣù tó já tí ń ké gbogbo iṣẹ́ ìjọsìn tàbá ṣe ní oṣù yìí ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ní gbogbo kò ní lóǹkà nípele láti tèlé láti tèlé lánà gbẹ̀sán rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nà àlùbáríkà ní oṣù Ramadan àlùbáríkà rẹ̀ àlùbáríkà rẹ̀ káyó kápò ní àlùbáríkà rẹ̀ olópin torí orí ọlọ́ ní oṣù náà kò lópin bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀mí tọ́mọ ẹ̀dẹ́yìn ń lò ní Ramadan ìṣẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ara ó balẹ̀ ara ó tutù ojú náà ó gbogbo oríkèríkè ara nwa wà ní ìfọ́lọ́n a máa rí àfẹ́rẹ́ kọ́kàn balẹ̀ lára àwọn mùsùlùmí kódà wọ́n ti wọ́n ṣe mùsùlùmí ọlọ́run tí ó lé ní oṣù rọ̀mọ́dọ́n ó fi kárí gbogbo ẹ̀dá ni ó ọlọ́run sọ̀rọ̀lọ́wọ́ náà náà bá eléyìí ń bẹ nínú hadith ahmed nínú musnadu rẹ̀ àti nasa'i tí sheikh albani rahimahullah wọ́n ní hadith náà ní àlàáfíà hadith yìí wọ́n gbà jáde látọ̀dọ̀ abu mara tọrọfì ọlọ́ọ̀fà abu rọ́rà ló ń ṣe ọlọ́ sallallahu alaihi wasallam ń fún wa ní ròdùnú jẹjọ àbí jímọ̀jọ́ mẹ́jọ nígbàtàbùtù mọ́ rí jímọ̀ ọjọ́ mẹ́ẹ̀dógún sí rí àti wà ní oṣù náà oṣù náà ló dé báyìí o tó wọlé otu wá wá oṣù àlùbáríkà ni àti bẹ̀rẹ̀ oṣù yìí àtàárín rẹ̀ àti parí rẹ̀ àlùbáríkà ló kún ẹ̀ fọ́fọ́fọ́ ti nípa àwọn tó yá wọn kí àti tí wọ́n fún jẹ́ pààrọ̀ ní ó mọ̀ tún tí wọ́n bá tí wọ́n bẹ́yìn bá ti kó sí kan nínú àwọn tá à ń sọ yìí gbogbo ẹni bá ti ń jẹ́ mùsùlùmí Allah subhanahu wa ta'ala ó ṣe gbígbàwẹ̀ ní oṣù yẹn ó ṣe ní ọ̀ràn yẹn nínú oṣù yìí gbogbo ọ̀nà tó léèdì sínú àlìjẹ́nà tẹ́dà fi ń rí tẹni ọlọ́run fífi tọ́lọ́run bá ṣe ọlọ́run máa ń sílẹ̀ ìkírun jẹ̀mọ́ inú oṣù ní rọrùn jù fáwọn tó ṣe wípé kìí sábà rọrùn fún tí ò bá jẹ́ ní Ramadan tìláwàtò lọ Qur'an ọ̀nà kan gbòógì ní tàà fi ń wá súnmọ́ ọlọ́run ọba inú oṣù ní ma rọrùn jù tafọdùkọ́t àwọn iṣẹ́ rẹ̀ nìyẹn ìtọrẹ àánú bó ti kéèyàn ya ahùn tó kódà kó tún wà nínú ẹ tí wọ́n tún ń bùn tó sì yí ìbádé òun ó tún mọ̀ tún bùn ó tún mọ̀ tún bẹ lómi gbogbo tí wọ́n fún náà tó nǹkan o àmọ́ orí pé tẹ́lẹ̀ oníyìn tó fẹ́ lágbára ju tòun lọ yóò tún ṣàánú rẹ̀ ń wọ̀nba náà nínú káṣínú ni àdébóyá ká jẹ sàhó inú sílà tọrẹ àánú jù gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tí mú yàn jẹni ọlọ́run tí yàn fi wà jẹ́nà ọlọ́run máa ń tilẹ̀kùn rẹ̀ kalẹ̀ nínú oṣù yìí ń jóṣù bákan náà gbogbo ọ̀nà tí mú yàn wọná ọlọ́run bá ń tilẹ̀kùn rẹ̀ yóò máa rí bẹ́ẹ̀ torí wípé ìrònú pìwàdà wípé àìṣẹ́ náà nínú oṣù yìí oṣù yẹn ni mo sábà kọ́mọ jù talento mọ̀ fìdí panú fọ́lọ̀ tó ti fẹ́ jẹ́lẹ́ṣẹ̀ bó kú wípé láti ìdájí látàfẹ̀ mọ́jú kí mo ti jẹ sàhúù ah, kí lọ́wọ́ dìgbà tí mo sínú kán wá ní mo wé ìtì ẹ̀ pẹ̀lú wẹ́ẹ̀ṣẹ̀ eléyìí máa ń káwọn èèyàn lọ́wọ́ kò ìmọ̀ ń jẹ́ kí iṣẹ́ ẹbí ó wọ́n lásìkò inú rọ̀mọ́dọ́wà tó gbogbo ilẹ̀kùn tó wọnú ilé iná Allah subhanahu wa ta'ala yóò ní ká mọ̀lẹ́kà ó ti ka ìyẹn nìkan kọ́ gbogbo àwọn èsù tí wọ́n jẹ́ ní ibi tí wọ́n jẹ́ kéèyàn rí ṣe eré ṣe nínú oṣù rọmọdọ́ọ̀nù yẹn Allah subhanahu wa ta'ala yóò pa màláíkà láti rí pé ẹ̀dẹ̀ wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ ẹ má jẹ́ wọn ráyè báyà àwọn gbogbo àwọn èsù lẹ́yìn a lè fojú rí tí wọ́n ń bẹ láyìíká wa tá ń lò sẹ́yìn wọn náà ti wí kíni agbára wọn ní oṣù Ramadan wọn náà bá ti ní ká mọ̀lẹ́ta ó ké ni wọn èso tẹ̀mí tiẹ̀ ń kọ́ èyí tí ń gbénu rẹ̀ ń kọ́ kọ́lẹ́sì tí ń gbénu ẹlòmíì a'udhu billahi minash shaitani rajim kò rán bẹ́ẹ̀ni bó ló fi wá ti sẹ́ lórí ẹ̀ ó mọ̀ gbọ́rọ̀ ọlọ́run gbogbo ròyìn ròyìn ọkàn torí bí Allah subhanahu wa ta'ala ó ròyìn èso inú ọkàn ó pè ní alùwàsíwáàs alùkọ̀nẹ́ẹ̀sì lẹ́yìn ètò tí ma ń gbénú ọkọmọ ẹ̀dẹ́ èèyàn yóò ma ń gbérò ìrò yìí síyàn lẹ́mí èrò aburú bá ti ẹ̀jẹ́ parọ́ ma pàdánù jí ìgbégbò fi gbowó gbogbo àwọn ètò ọkọ̀ kọ́wá yìí bóòlù ti fẹ́ ṣe nù rọmọdọ́nù yìí bẹ́ẹ̀ tí tó bá lè gbà yẹn ti torí ọba subhanahu wa ta'ala ọlọ́run fi fi sọ̀pẹ́sì àwọn fi já sí pé èṣù èdè ìbẹ̀ láwùjọ ni abẹ́sì ń ọkàn ni tí fi ní lágbára tí tí fi ní lágbára àti lè bá ṣe yẹn jẹ́ oṣù náà ìran wà létí rẹ̀ látòrí àwọn oúnjẹ́ ńlá rẹ̀ ní sallallahu alaihi wasallam ó nínú oṣù yìí òru bẹ nú ẹ̀ òru ní oru púpọ̀ débi wípé ẹgbẹ̀rún oṣù gbogbo sẹ́sìn bá ti ní ẹgbẹ̀rún oṣù yẹn in lọ bí etí one years kò lè ṣe déédéé oore sẹ́yìn ó rí nínú òru nìkan náà ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní nínú oṣù yẹn náà látọ̀ kùránù yẹn kalẹ̀ nínú oṣù yẹn náà ni òun yẹn wà ó ṣe ọlọ́adé sọ́láàtù wọ̀sẹ̀lẹ̀ ó wá ní mọ̀nà sórí ha fàkọ̀dọ̀ ọ̀rẹ́ mi eléyìí máa ń báyìí lẹ́rù tí yẹn bá ń ka hadith yìí Allah subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ lórí ahọ́n ṣẹlá rẹ̀ sallallahu alaihi wasallam ó ní òru lẹ́dàtò kọ́dìrì yẹn gbogbo ẹni tí ìdíje lóru yẹn ò bá ti rọ̀ lọ́rùn kó yíè e. tó bá fi di wípé wọ́n ele ni ma ń báyìí lẹ́rù wọn náà ti lẹ́wọ́n bẹ̀yẹn bọ́rọ̀ bá dé bẹ̀pẹ̀rẹ̀ àmọ́ sọ bóòlà ń lò láti àkọ́kọ́ rọmọdọ́n gan ó ti di ogúnjọ́ láti mọ́kànlélógún ó fi dìgbà táwẹ̀ bá parí bóòlà ti ń lò nú ẹ̀ bóòlà ti ń bọ́ lọ́wọ́ bá lò bóòlà ti ń bá àwọn èèyàn tájọ́ ń lò jẹ́ mùsùlùmí àbí tẹ́ wá gbọ́ yé ní wípé oṣù ramadan ní oṣù kùránù ni Allah subhanahu wa ta'ala jẹ́ àmà bẹ́ẹ̀ ó ní oṣù ramadan ó lóṣù tá a sọ kùránù kalẹ̀ nínú ẹ̀ kùránù ta sọ̀kalẹ̀ yìí kó máa jẹ́ ìmọ̀nà fún ọmọ ẹ̀jẹ̀ yẹn kó tún máa jẹ́ àwọn àwíjàre nínú ìmọ̀nà kó sì máa jẹ́ kíra tó ṣe wípé yóò máa sòpinya láàrin ọ̀nà àtìgbẹ́ láàrin òkùnkùn àtìmọ́lẹ̀ láàrin oríire àtòrí náà ni gbogbo ẹ̀sọ́nà bá ní kó gbọ́ kó kó ké kó sì rẹ̀ kò gbogbo tọ́rọ ma ń ṣe ń fẹ̀dá lóore láyé nínú mímọ̀ gbogbo wọn kọ kùránù lẹ́yìn gbogbo kùránù yẹn huwa alladhi yufarriqu bayna al-haqq wal-batil kùránù yẹn ní sẹ́fẹ́t láàrin ìbàjẹ́ àti òótọ́ tí bá ṣe ń pé orin ọlọ́run bá subhanahu wa ta'ala fàlùmọ̀ yìí àti ìjẹ̀rá rẹ̀ fún wa tó fi kùránù kẹwa ni làáṣẹ́ nẹ́ẹ̀sì tó wọlùmẹ́ẹ̀ inú tẹ̀mí òkùnkùn láwọn yóò ti máa gbélé ayé

káàfìran mú sáńṣẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé wọ́n gba mẹ́wàá tán nínú oṣù rọ̀mùdọ́ọ̀nù ọdún yẹn ni wọ́n sọ tàwọ́rọ́ọ̀fù kalẹ̀ fún ìyẹn lókè túrù sínà àwájí mẹ́fà lọ́lọ́wọ́n bá pé wọ́n á gbọ́ òfin ẹ̀sìn tàwọ̀rọ̀ bákan náà injil tí wọ́n ti rán ìsáńṣẹ́ aléhùn sọ́lá àti wọ̀sálà ààwẹ̀ ramadan ó di mẹ́tàlá lọ́lọ́wọ́n bá fánà wọ́n sàánà sọ ló sọ injil kalẹ̀ fún iṣẹ́ tí ń jẹ́ ìsáńjọ́ náà bẹ́ẹ̀ náà ni kòrò àbíkọ́lọ́ ń sọ̀kà ní sánmà sáyé inú rọ̀mùdọ́nù ni ìyẹn nígbàtí rọ̀mùdọ́nù ni mẹ́rìnlélógún ti jẹ́ 24 níjá tí gbogbo ìwé òfin ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala tó ti fi rán àwọn ànábì rẹ̀ sọ́dọ̀ ìrọmọ ẹ̀jẹ̀ èèyàn inú oṣù rọ̀mùdọ́nù yẹn náà lọ́rọ̀ bá sọ gbogbo rẹ̀ kalẹ̀ hadisi yìí mọ́mọ́ ahmadu gbà látọ̀dọ̀ sahabi jẹ́ wá sílà ọmọ akọ́ ìyẹn náà jẹ́ àmọ́ ìgbóhùn ṣe ọlọ́ àdéṣọ́ látọ̀ sẹ́lá òun ló sọ sétí àwọn sọ́ọ́bà táwọn gbọ́ bẹ́ẹ̀ ṣẹ́díkóòtù ńlá ni ń já mọ̀ wípé gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ náà wọ́n mọ rírì oṣù yẹn ìjíìlú mọ ìsá mọ rírì oṣù yẹn musa mọ rírì oṣù yẹn ibrahim musa oṣù yẹn ló fi jẹ́ sígbà tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ sọ̀rọ̀ nípa kó jọ́ràn yẹn ká gba àwẹ̀ Ramadan wọ́n gbé e látòrí àwọn tó ti síwájú wa ni ó ní yá ayyuhal ladhina amanu ẹ̀yìn mùmí ní òdodo kutiba alaykumus siyam ìgbàwẹ̀yẹn ìgbàwẹ̀yẹn ó túnmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó rí fẹ́ ẹ̀sáwẹ̀ kan tí gbogbo àwọn tí wọ́n ti wájú wá ti mọ̀ ni

tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni jẹ́ lẹ́sìn tòótọ́ ló yẹ fún òkú rọ̀mùtọ́nù à ń gbàláwẹ̀ ni tó gbogbo àwọn ànábì tí wọ́n síwájú ń ṣọlá àti sọlá àti sọlá kò sẹ́ni tí ò mọ rírì oṣù rọ̀mùtọ́n ọlọ́ọ̀bá ti sí lọ́rọ̀ yẹn fún táwọn náà gbà tó bá ti rí bẹ́ẹ̀ ní àṣẹ táǹpẹ̀rẹ̀ wa mùsùlùmù táǹpẹ̀rẹ̀ wa mọ́mọlẹ́yìn ṣọlá àti sọlá àti sọlá kí ló dé tí ìgbàwẹ̀ rọ̀mùtọ́nù ti bànújẹ́ tèmi àti ẹ̀ ni bínú àwa kan ti ń dùn tẹ̀tẹ̀tẹ̀ pé alhamdulillah rọ̀mdọ́n ti ń bọ̀ ọlọ́jú bá wa láyọ̀ ọlọ́jú bá wa láyé ara wa ọlọ́jú àdìgbà pẹ̀lú àlàáfíà ara àlàáfíà bẹ́ẹ̀ lómi àfa ìrònú yìí ni ń kọmi nínú kí ló ń jẹ ló ń jẹ náà ọ̀rọ̀ yẹn ní o ìṣeré bákan náà oṣù yìí oṣù yìí oṣù Imam Muslim rahimahullah nínú sọ̀yìn fún wa àwọn ojú oyé wa wípé nínú táwọn kọ́ ní kí ó lọ́dọ̀ Abu Hurairah tó gbà fáwọn látọ̀dọ̀ ń ṣe ọlọ́ àdé sọ́lá ìrùsẹ̀lẹ̀ ànábì ní sẹ́rìnà wákàtí márùn-ún ìrun sóbò ìrun obóhùn ìrun àìsàn ìrun mẹ́rin ìrun ìṣà márùn-ún tó jọ́rọ̀ yàn yìí àti jímọ̀ kan sí jímọ̀ àti tí ń jẹ́ rọ̀mùdọ́ọ̀nù ọdún kan títọ́dún mi ànábì ní gbogbo tí èèyàn bá dá lọ́rùn láwọn àsìkò yẹn síra wọn àwọn iṣẹ́ ìbádà yìí wọ́n máa ń jẹ́ ìpẹ̀tẹ̀rẹ́ fún yẹn ìyẹn tí èèyàn bá jìnà sí ẹ̀ṣẹ̀ ńlá ni o dàtí gbogbo ẹ̀ṣẹ̀ tó lóògùn tẹ́lọ̀ láàrin súrù sí gold naanị gùn sí asir láàrin asir sí mọ́sí láàrin mọ́sí sí ìṣà láàrin jímọ̀ tìjẹjọ títẹ̀lì láàrin rọmọdọ́nù tèsí tèsí ń bọ̀ wáyé Allah subhanahu wa ta'ala ó forí rẹ̀ jìn wá pẹ̀lú ọláwọn ìbàdá ti kan ní tó bá ti sí ńlá o bó o bá ń ṣe ogun tá ń sọ yìí zinare ògẹ́gẹ́ lẹ̀sìn lọ́dọ̀ ti tiẹ̀ bẹ́ẹ̀ ni kálọ́lé alásàtí kásàsàtí mọ́yàn ti tiẹ̀ ni bẹ́ẹ̀ náà ni rìbá jíjẹ́ owó ọmọ òrukàn dúkìá ọmọ òrukàn líládànù ní gbogbo àwọn ilé ìgbáǹkọ́ gbé ẹsẹ̀ ní tí wọ́n mẹ́dà sórí níwájú ọlọ́run àwọn ìbàdá ti ò lè tán níwájú ọlọ́run àbíkò túnbá ni nínú oṣù rọmọdọ́nù bákan náà ọlọ́run ṣe ní oṣù kan gbogbo oṣù méjèèjìlá ojú sánmà èyí tí Allah subhanahu wa ta'ala ti máa ń sọ̀pọ̀lọpọ̀ ọmọ náà dọ̀mà àlùjánnà òun náà ní ìṣẹ́rú dọ́mà torí pé ẹni tó ṣe gbọ́rọ̀ rẹ̀ ó kalẹ̀ sínú ẹrú ni ọmọ àlùjánnà lọmọlúwàbí àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sèmi àtìyín lẹ́rú kó wá lọmọlúwàbí ẹni tí ó lọ́mọlúwàbí láwà lè jẹ́nà gbogbo ẹni tí ó sì wọnú ní láyé bó ti so inú oṣù rọmọdọ́nù yìí ni Allah subhanahu wa ta'ala máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà di ọmọ àlìjẹ́nà eléyìí wáyé nínú hadith ètò ìfìrìmì dìgbà látọ̀dọ̀ Abu Hurairah fàrọ̀bì ọlọ́ọ̀fàn olóńṣọ́lá àdóṣọ́látò sẹ́lá ń sọ fún wa wípé tó bá ti dínú rọmọdọ́nù wà ìmúnádìí múnádìí olùpẹ̀kẹ́ ọmọ pẹ̀pẹ̀ ìyẹn ó màlẹ́kà lọ́n lókè sẹ́mà ìpè tó mọ̀ pè ní pé ìyá bá bí alùpàá èrè akọ̀bí ìwọ oníṣẹ́ẹ̀rẹ́ ó yá mọ́ múra sí iṣẹ́ẹ̀rẹ́ ti yá iṣẹ́ ti dé kò sáàtùkù sáà ṣe mẹ́lẹ́má tàràwí lélẹ́yìí sọ̀dàkọ́tì lélẹ́yìí dùhà lélẹ́yìí tìláwà lélẹ́yìí ẹmọ kakùránì ni ó mọ̀ láti máa ṣe rọmọdọ́nù nìyẹn ó máa ṣe sẹ́ẹ̀tì ní gba wípé èyí tí kò ní sojú rẹ̀ torí pé kìnnà lágbà mọ́dà nígbà míì mà ìkànnà lágbà ní rọ ah, àwẹ̀ ìsìn àtijọ́ bẹ̀rẹ̀ àtijọ́ gbà parí o ah, àwẹ̀ ìsìn àti gbogbo àwọn tó bá ní bẹ́ẹ̀ tó bá ti nínú Ramadan àwọn olùkò tí ó mọ̀ pèpè pé ya bá kí ya ló kẹ́yè ìwọ́n tó ṣe pé oore oore dáadáa dáadáa ló mọ̀ fẹ́ ṣe láyé akubil ọ̀yá dìde àìkùnmá ọ̀yá gbéra sọ mọ̀bẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ wàyà <laughs> bẹ́ẹ̀ bí àfojúkà sábẹ́ wà sí alẹ́ àgbàdé àdìlọ gbogbo tẹ́ẹ̀bí tẹ́wàrí kó ti jẹ́ sí pé iṣẹ́ ẹni ní ládá tí ò ló pẹ̀lú Ramadan bẹ́ẹ̀ ni àwọn fà jí oye wa wípé iṣẹ́ aburú ẹyọ kan ṣoṣo ìlọ́pọ̀ Ramadan torí pé ìrí ọlọ́run bá pín ní kọ́lọ̀ ń bàbà oṣù kan tó báyìí kí ẹ̀nàbí lọ bàbà oṣù kan tó báyìí kí o wá nínú ibẹ̀ ló máa ṣiṣẹ́ ibi inú oṣù yẹn ló wà tí ó dáa

tí yàtúrù bu alálẹ́ inú Ramadan lọ́lọ́wọ́ bá ń fi àwọn èèyàn kó nínú náà tí sọ ọdọ màlìjẹ́ náà ẹ̀bẹ̀ Allah subhanahu wa ta'ala tí máa ti ń bẹnu àkọọ́lẹ̀ síwájú tẹ́lẹ̀ pọ́mọ náà lè ní àti ẹ kó wọlé àwọn oṣù Ramadan tá ń bẹ̀ pé kára bá gbà yìí kó sọ ọdọ màlìjẹ́ náà bí bá ti ń bẹ tẹ́lẹ̀ wípé náà màlìjẹ́ náà lájẹ́ kí Allah subhanahu wa ta'ala ó tún máa tẹ̀sà yóò tún ga jù nínú ní àríjìkí láti tẹ̀lé súnà ní Muhammad sallallahu alaihi wa wahda ثم صلاة وسلاما على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد عباد الله إن الشهر الكريم بهذه المنزلة العظيمة أفلا نستقبلها استقبالا لائقا لقدومه لذا نأخذ ما يأتي بيانها أولا التوبة النصوح وكثرة الاستغفار لقد جاء رجل إلى الحسن البصري رحمه الله تعالى وقال له يا أبا سعد يا أبا سعد أجهز طهوري وأستعد لقيام الليل ولكني لا أقوم ما سبب ذلك فقل له الحسن قيدتك ذنوبك الثانية النية الصادقة قال الله تعالى ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع عذره على الله ثالثا التفرغ من أشغال الدنيا وتحصيل الضروريات السامية لصيام الشهر من ضروريات حصية من الأغذية ومراجعة الأطباء لتقوية الصحة رابعا الانشغال بالدعاء ببروضه وتوفيق الله تعالى لتحمل عباء العبادات فيه ليلا ونهارا خامسا التخليط أو التخطيط لإفطار الصائمين لا سيما الأقارب والمحتاجين سادسا قضاء الفوائد من الصيام السابقة وتدريب النفس بصيام شيء من شهر شعبان تابعا أتفقه عن أحكام الصيام وذلك هو مدار خطبة القادمة بقدرة الرحمن ọpẹ́ ní fọ́lọ̀ ọba lónìí kan tó tó kò sẹ́ ń tàà dífọ́pẹ́ fún tí ń ṣe ń tàà fẹ́ títún ṣe ń tàà fẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ gbà fún pàfẹ́ bẹ́ẹ̀ o nìkan náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá gbogbo bí tá bá rìn sí irú wá sí yóò ta bá gbọ́ irú ìwé yóò ta bá kà irú tíra yóò ta bá kà kí bá ń ṣe ìfin ilẹ̀ sí àwọn ànẹ́bí mi tún bẹ lẹ́yìn oúnjẹ ọlá sọ́dá tó sálà ìkùnà o ìṣìnà ọlọ́mọdé á sínà àwọn ará ilé ànájà rẹ̀ oṣù alákanlé tọ́lọ̀run fi sí àyè alákanlé báyìí tí kò wá tọ́fẹ́mì àti yí lọ́wọ́ mùsùlùmí lápapọ̀ kápọ̀nà rẹ̀ kápàdé rẹ̀ pẹ̀lú yẹyẹ ti kábi pàdé rẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ ẹjá jẹ́ kí bẹ́ẹ̀lẹ̀ kágbà wọn kan a túnbá náà gbogbo wa léèyàn láyé bó ti kó kùkùn òkùn tó fọwọ́ mọ̀nú ara rẹ̀ torí pé ikùn òkùnkùn ni àmọ́ kò ti bẹ́ẹ̀ nínú tọ́lọ̀ bá fọ́mọ̀ ẹ̀jẹ́ èèyàn ní òye ni wípé in tí bá ń ṣẹlẹ̀ lọ́kàn rẹ̀ ó mọ̀ ibi tẹ́lẹ̀ àtẹ́jọ kù sí tí ò ti hàn sáwọn èèyàn ó hàn sáwàtà nílé ayé ara wa ó hàn sáwàtà lára wa ẹ̀já wa túnbá gbogbo tó bá ti mọ̀ lẹ́sẹ̀ rọ̀mùdọ́n ní bọ̀ títún bá kalẹ̀ kí rọ̀mùdọ́n ló tó dé lẹ́yìn títún bá ń kọ́ ìwọ́tẹ̀ wá wólẹ̀ ó ní àgbò ah, mo kù sí rí ní ìtẹ́lẹ́bọ̀ mi níwà kèfìrí lẹ́nu mi tó ń bí díà mi tí ìbá mi láhun gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ mi ò ní kankan nú ẹ̀ ara wípé èèyàn ń gbogbo tẹ́ rò gbogbo sí tó òkú sí yẹn èyí tó hàn sí ni wípé òkú sí nìkan èyí tó pọ̀ ní pé wípé òkú sí pọ̀ torí pé tọ́lẹ̀ lọ́wọ́ ti ronú sí nìkan àníyàn kan wà sẹ́mi rẹ̀ èso ògbìyàn kan wá wọ́n ni pé yóò wá ríra rẹ̀ pé á ọlọ́run ṣàánú inú mi funfun ní pín gbogbo ìròyìn tó fi ròyìn ara rẹ̀ náà ládẹ́ wípé èèyàn ń dààmú rẹ̀ tó dógbó tó kàlera rẹ̀ lọ́rùn yìí tó tí ìkú lórí ẹ̀ náà tó tí ìkú lórí ẹ̀ wal aqibatu lil muttaqin àti bọ̀ tí yẹn ló jájú kéèsé bó ti wà ní ìsìtọ́lọ̀ fíìmù kíkí kẹ́ ọ àwẹ̀gbígbà kẹ́ ọ nínú ẹ̀ṣẹ̀

a ti fojú yẹ́rẹ̀ rẹ̀ wà lọ́yìn náà àwọn ẹ̀ṣẹ̀ láwájú ọlọ́run kọ́lọ́bọ̀n kó jẹ́ àmà náà kùránù wípé báyé àbẹ́ àwọn tí wọ́n pè láyé àbáwọn ẹni yóò bá báyẹ̀jẹ̀ láyé ni wọ́n tètè rí mú jù wáyé ló lè kúlẹ̀ gbogbo nígbà tó ń ṣe tó sọ fún wípé ìwà tàlẹ́ntàwọn ẹni bí lè mọ́ wákàkiri láti pa هل نبيك على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم gbogbo ẹni tí ayé ń ṣe òun lójú oorun ẹ̀hún iṣẹ́ òun wọ́n bá tòun jẹ́ ẹ̀hún fojú òun fún iye ojú kọ́ wọn wà láǹtakùn òun ṣe kìnnìkan mọ́lù lójú oorun gbogbo sáà máa ń kà á lẹ́yìn ànábì ní ẹni tọ́nà jẹ́ oyé òun pé àwọn èsù yìí máa ń dà láàmú òkúrọ̀ ẹ̀dá ni so nínú ọ̀nà tó sún yànmọ́ kéṣù ó dá ẹ̀ láàmú jù láyé òun ni kí ẹ jìnà sóòdo tó súnmọ́rọ́ yíò náà tó ń kọ́ so mọ́nú ẹ̀ ó bá mọ́nú zina ó mọ́nú rìbá owó ọmọ ọlọ́mọ ọmọ òrukàn ó gbẹ́sẹ̀ ibi irọ́ yìí ń kọ́ ká gbìyànjú ká máa sọ̀rọ̀ sí fárùn wájú ọlọ́run ká túnbá arákùnrin kan ní ló jẹ́ yá Imam al-Hasan al-Basri rahimahullah ta'ala ẹjẹ́ adápọ̀ ẹjẹ́ agbọ́sẹ̀rẹ̀ yìí al-Imam al-Hasan al-Basri lára àwọn ọmọ nínú sọ̀hábà tí wọ́n wò dàgbà nínú ilé ànábì wọn ti rèé ìkan nínú àwọn ìyàwó àdá Muhammad alayhi salatu wassalam tí wọ́n jẹ́ ìyàwó mùsùlùmí Maimuna ni wọ́n ọkùnrin kan wá bá ó ní Abu Sa'id wọ́n bàbá Sa'id ó ní mo ní béèrè kan ní ó ní lọ́pọ̀ ọgbà máa múra lálẹ́ máa sàrò lákín tó sùn gbogbo tó ní àjìnà sí tábà lè ráfà náà àti jìnà sí tó lè ràn wá lọ́wọ́ ká lè dìde lóru gbogbo ẹ̀wọ̀n máa ń ṣe máa ti ẹ̀gbẹ́ ọ̀tún máa fi sùn gbogbo àwọn kan tí wọ́n sọ ìlú náà máa ń gbìyànjú láti ṣe torí ó dìgbà tán wá tún pè rún kí tó jí kí ni tí ń fa ẹ̀gbọ́n tí mọ́mù sọ fún al-imam al-hassan al-basri radiyallahu an ó ní kọ̀yẹ̀dẹ́tìkà zunubu ẹ̀ṣẹ̀ rẹ̀ ní dì ọmọlẹ̀ bẹ́sẹ̀ bá ti pọ̀jù fẹ́ dáadáa ni kìí jẹ́ kí yẹn ní ni láti ní bàbá ti rí ọlọ́run bá wọ̀ tó bọ́lọ̀ bá ìbá wọ́n á mọ̀ kankan yí ọmọ ìyá mi nínú Islam yóò wọ́n á wọ àwọn àdísá kan láwùjọ ti wà lẹ́nu wípé àwọn tí wọ́n kan lẹ́ ń dẹ́sẹ̀ ẹjú náà ni wọ́n ráyé ṣe ń fèèyàn tó gun owó olóhùn ṣe yahoo yahoo ń lo ọmọ ń lo ewúrẹ́ ń lo gbogbo rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣe wọ́n sì lówó yẹn lọ́wọ́ ń kówó aráàlú jẹ sípè lówó ìjọba ń jà lúrú ń gbèyàn gbowó wọ́n ra mọ́tò ńláńlá wọ́n kọ́lé ńláńlá wọ́n lókè òkun bọ̀ wọ́n yìí tó múra ọmọ rárá yìí láwọn tí wọ́n rí bẹ́ẹ̀ nú wa kó máa ní àà ah, tí ah, kìlá yìí ti dàbí tẹ́ni kébìlẹ́sì máa lu àwọn kan lálábí tẹ́ni kébìlẹ́sì máa gbẹ́nu lé lálábí tẹ́ni ọlọ́run bá ní sáàǹsì fún wọn lórí yẹn orí ẹ̀jẹ̀ ni sanastadirijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ètè mi ọlọ́run bá lágbára púpọ̀ mò ń dẹ wọ́n ní ẹjọ́ mọ̀ balẹ̀ ayé jẹ́ kó mọ̀ lówó ẹjọ́ mọ̀ bá tèèyàn jẹ́ kó mọ̀ mókè ìjọ tèmi ọlọ́run bá fi lè gbá mú àbálọ́wọ̀ mi mọ́láyé náà ni yorùbá fi ń sọ pé alábòsí lè lówó láàárọ̀ kó lówó lọ́sàn-án àmásìwọ̀sán rẹ̀ onídà kéèsè pé àdéhùn ọlọ́ọ̀bá falábòsí sáà máa dàlúrú máa bayé jẹ́ máa kójọ lọ́tún lósì iwájú àtẹ̀yìn sáà máa kó ṣe bó sá lálẹ́ àjú ó dalẹ́ bọ́ọ̀sì ìdálẹ́ tó kú lọ́dọ̀ ikú tí ò dá lókùn kẹ́ẹ́sẹ́ pé o bọ́nà bá ti ń tàlàyé ọ̀rọ̀ ní ẹun ká gbìyànjú káfẹ́sẹ̀ ẹlẹ̀ ìkéjìnú tàà fi ń pàdé rọmùdọ́n ká ní true and sincere intention ká níyàn wá dá kó mọ́ ta'ala ó jẹ́ àmọ̀ wípé gbogbo ẹni bá kú nínú ilé ìkìtì ẹ̀ tó ṣe lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kú wá ka mọ́ lójú ọ̀nà kó tó lóbi ń lọ láàdá rẹ ti jọ yàn kọ́lọ̀ wọn fún un ó túmọ̀ sí gbàníyàn wọn bá dá apá fẹ́ gbàgbọ́ ọ̀dọ́rùn yìí ìṣe láàdá ìṣe àti gbà ń lé kò sí nǹkan kan lówó kò sí nǹkan kan ló ń jẹ bàbá ti láníyàn òótọ́ wọlọ́ọ̀hì ọlọ́wọ́ rán àánú pé á padà ní sájàyà rẹ̀ dáa pé nàìjíríà lé gbogbo rẹ̀ ló lé mọ́ká kó ń ẹ̀sẹ̀yìn ẹ̀kan ó ní bóòrò ti wá gbàwẹ̀ wọn ò ní tó ń jẹ ní sàwúrù òun ní tó ń jẹ ní sinú ṣé bá àwọn ní gbàwẹ̀ ní irú ẹ̀ náà ní gbàwẹ̀ irú ẹ̀ gangan ní kó gbàwẹ̀ irú ẹ̀ gangan láníyàn tó mọ́ ti wájú ọlọ́run gbogbo ọ̀nà tó fi rọrùn ọlọ́run ti ṣe ìkẹta nínú nǹkan tá a fi ń padà mọ́ fún Ramadan ṣe ẹ̀yà àwọn iṣẹ́ ayé tá a máa ń ṣe ẹjá máa dínkù láti inú Ṣàbáàn gbogbo tá a bá di kó lè kọjú wa láti mọ́ lè ṣèjọ́sìn yẹn dáadáa nínú Ramadan láti àsìkò yìí lọ ẹjá máa gbèrú ká ti máa ṣe ká lè ráǹfà náà ti jókòó sí lọ́n dáadáa lásìkò yẹn nínú Ramadan ìyẹn nìkan kọ́ gbogbo tó bá lẹ́tẹ́sì ká fi ká ṣe láti palẹ̀mọ́ fún Ramadan ká ṣe ìwọ́n mọ̀ pé bọ́lọ̀ ṣe dá àdánwò ni kò sẹ́yìn tí ní Nàìjíríà lẹ́ni ó fẹ́ kéré léèyàn tí ò ní ní ìkẹkàn sí kejì tí ń dààmú rẹ̀ náà àgọ́ ara rẹ̀ especially tó bá ti wọ 40 tó kún 40 tó wọ 50 ó pàpà ó ti é ṣe kó mọ́ ní àwọn gẹ́gẹ́ kìníkan dà mí láàmú kìníkan dà mí láàmú lọ sítù ṣàyẹ̀wò lórí ẹ̀ tẹ́wọ́n fún ọlọ́gùn kó lò wọ́n sì já sí pé àgbo náà ló fẹ́ lò náà ní èyí kó tọ́jú ara rẹ̀ kalẹ̀ lábala arúgbó rẹ̀ ó yìí náà tó kó sì ń gbàwẹ̀ dìsìn ó ti tó tó gbà tó ìsìn ni lóòótọ́ ṣùgbọ́n èyí tó ti gbà yìí ti tó kò lè ní strength àti lè gbà tinú Ramadan kéde kó wá gba ṣàbánù tán káwá wà ní Ramadan kó wá ní wàláì ó tẹ̀sí wá rẹ̀ ọ́ àwẹ́sẹ̀ ti mẹ́rin olóòtú rẹ̀ ọ́ torí kó ti lálàtí ara inú ṣàbán rárá o tọ́jú ara rẹ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ bá jò ìṣẹ́ ìjọba tán fún yín láyé kẹmọ́ sábà gba ìtí jẹ́ lì mọ́ fún lífù rẹ̀ sínú Ramadan inú ọ̀pọ̀ mo fẹ́ gba lífù mi sí ìfìráyè sí lọ́run ọlọ́tún fún ọlá rí sí kí

bó ìsinmi yáká travel náà kún òbí tá à ń gbé náà ni láti rí bàláyọ̀ fàjà rí bàláyọ̀ a máa bẹ̀ lọ àdúrà yà máa ń ṣe ṣó mọ̀ fún àdúrà lèyàn fi ń sin lọ́n ó gbọ́ àdúrà lèyàn fi ń sin lọ́n ìgbà tó lùpẹ̀rù bá pẹ̀rù tó bá ní hayya ala salah gbogbo èèyàn já lọ kírun ìwọ tó lọ bá gbàdúrà tiẹ̀ ló ń kó láàrin àwọn olùpẹ̀rú bá ní hayya ala salat ànábì ní ká sọ pé la hawla wala quwwata illa billah olùtùmọ̀ rẹ̀ ní wípé ẹ wá lọ kírun iṣẹ́ ẹ̀sìn kan ní agbára mi ò rán mo gbọ́mọ̀ ò rán mo kéwò ò rán ìwọ wá níwọ̀ ọlọ́run ọgbọ́n àtagbára ìní láti fi kírun o mo fẹ́ kó tẹ́rọ̀ fún mi kí lè kí ni sí báyìí ọmọ mẹ́fà ní mo ti parí orí àwẹ̀ ọdún mẹ́fà ní mo ti parí oore ní ọlọ́tún àwọn òbí gidi kẹ́ ọ èmi ti bójú gẹ́nu ọmọ 25 years tí ó gbà lọ rọmọdọ́nù kìí sẹ́gbé yóò gbà kọ̀gbà kan kọ̀gbà rí ó ní tó ń mọ̀ nínú fámílì tó ní pé àwọn aláàjì aláàjà ni wọ́n gbàwẹ̀ ó ní dájì àwọn níṣe aláàjì ni wọ́n gbàwẹ̀ mọ́mí àwọn ọtí lọ mọ́kà wọ́n gbàwẹ̀ ó ní àtún àtàwọn tó jẹ́ siblings tó àwọn ò gbà rí torí pé ni wọ́n

báwo ló ní ìgbanú náà tí wọ́n ní ríṣẹ́ẹ̀tì kankan ṣe sí rí lọ kò ní rọ́rọ̀ bá gbọ́ ó ń ni kò rójútu rẹ̀ gbogbo ilé àgbẹ̀lọ́n kalẹ̀ tó wọ ọlọ́run gbogbo bá ti gbà rọrùn tí ó sì játẹ̀wọ́ gbà mọ́tà ìsí rọrùn fún wa àmọ̀bẹ̀lọ́n kalẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà àwọn tọ́nà nínú èrò àwọn jẹmọ́ wa nílò sí wọ́n bí àwọn tí wọ́n sagbátẹrù yẹn tí wọ́n bẹ lábẹ́ àti àbàbáwà ìmáàmù àgbà pè ní kálọ́ sùpánù wọ́n ti alákọ́bá lékún dáadáa wọn àtàwọn kọmití yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pariwo pé ó dà ìwọ náà aláwẹ̀ kan tẹ̀ sí lẹ́nu aláwẹ̀ kan tẹ̀ sí lẹ́nu àwòrí pílátífọ́ọ̀mù yẹn bóyá lèèyàn mẹ́wàá gan one thousand naira ládàbà ń bẹ́ńdẹ̀ níbẹ̀ púpọ̀ bọ́ ọba sì ní gbà yẹn ò fẹ́ ṣe síbẹ̀ yẹn ni ìwọlé dára ti jẹ ọfẹ́ mọ́ àwọn èèyàn wá lábà ẹlẹ́mìnira ní èmi ò dáwó fún kọmitì kan ẹn ìwọ náà nílé ti jẹ náà àwọn jẹmọ́ bó ti kó mọ́ ogún jẹ lọ mọ́ṣáláṣí fáwọn aláìní tó pé àgọ́mẹ́fà bọ́bá ti lùbẹ́ àfá wọ́n ti wà mọ́ṣáláṣí ó mọ́ sàfíkà wọ́n mọ́ fàtẹ̀sùbá wọ́n wojú ọlọ́run ní kò tí mì kèèkì tí kúrú ló pìtẹ́ǹdì kò sí èyí tẹ́ bá fún yẹn ní ògbèrò ọdẹ́ tó fọ́n àtìyàwó tí wọ́n wá ní tẹ́gbò náà ṣeṣẹ́ àà lẹ́nu ti ti ẹ àà ó ti ṣẹ́jú ọlọ ọlọ nípò ní lákòjọ ni kò sì rí bẹ̀gbà lọlé ẹgbà yìí kò fún ọlẹ́jù gbèrè èèyàn ẹ̀rọ ọlọ́run wo ni ọlọ́run ẹ̀rú ẹ̀ kó wá wọlé kó mọ wá sọ fún pé wọ́n ọlọ́run ẹ̀ ráìtì rẹ̀ ẹ̀wà rẹ̀ míìkì tí míìkì tí ò bá rẹ̀ nínú ìrí mú wọ́n ti wọlé tọ́ mi báyìí bẹ́ẹ̀ ọlá rọmọdọ́ọ̀nù ni kó ní ọmọ aníwọ̀ ọdún tí ń bọ̀ jẹ́ kí mi fáwọn èèyàn náà báyìí hmm? inú oṣù ń wáwẹ́ pàtàkì jùlọ àwọn mọ̀lẹ́bí àwọn ìdílé ìyá mùsùlùmí bẹ́ẹ̀ ìdílé bàbá mùsùlùmí bẹ́ẹ̀ ilé ibi tó ti fẹ́yàwó ń kọ́ ibi tó ti fúnyàn lọ́mọ ń kọ́ ó mọ̀lẹ́bí ni yìí ṣe dáadáa sí wọn kí rọmọdọ́nù tó dé bákan náà tá a fi palẹ̀mọ́ rọmọdọ́n gbogbo àwẹ̀ tá a ti jẹ́ pàtì ìyẹn lẹ́sìn kásán o

ọ̀rọ̀ yẹn padà ilé ló fọkàn èèyàn balẹ̀ jù àádà madhhabul jumhur ilé náà ló sí wà textua nínú Qur'an ilé ló fọkàn èèyàn balẹ̀ jù ṣe òun bímọ náà ni àbọ̀ fọmọláyàn lọ́wọ́ báwẹ̀ bá ti lọ tó bá ti lókun ara gbìyànjú kò dá padà àkàtọ́ wá sọ fáà tuntun bá jálà rẹ̀ àbá ti rìn àjò ẹjá gbìyànjú ẹ má kí gbèsè tètín kó tún bá ìtàkùnfẹ́ gbà ìkó tún bá láyọ̀ kó tún bá wa láyé pẹ̀lú ẹ̀

bákan ẹlẹ́ẹ̀keje nínú tábàtí palẹ̀mọ́ fáwẹ̀ oníkàmà kàmù síyà àwọn ìdájọ́ tó rọ̀ máwẹ̀ rọ̀mùdọ́n gbígbà ìjẹ́ ẹmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá ti ma ìdájọ́ tó rọ̀ mọ́ èrò jíwọ̀ tá ń ìgẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀kẹ́ ń kiri òun bẹ́ẹ̀nu mọ́ṣáláṣí lẹ́gbẹ̀mídò ìtọ̀un bẹ́ẹ̀kẹ́ lórí pé òun bẹ́ẹ̀kẹ́ lórí ìrúdára bẹ́ẹ̀kẹ́ ìsìn bẹ̀ lórí ìrún bẹ́ẹ̀ tún mọ́tẹ́ ẹ̀sọ̀dájọ́ rẹ̀ fún lónìí kíni ẹ̀sìn ìdílé ju tí wọ́n sọ̀rọ̀ lórí ìrún ó ti sanwó hajj kalẹ̀ báyìí ní ìsìn kò mọ́ tí lọ sí mọ́ká àwọn tí wọ́n ṣe lárọ́bà ó sàkóso àmọ̀ pé dandan ó sàkà ẹ̀yìn yìí ń ṣọ́ èyí ó mọ̀ yìí èyí tó bá mọ̀ òun dé jẹ́jà báyìí o àkúrà bó ti wọ́n mọ́ká òun gbọ́dọ̀ kẹ̀yìn ìdájọ́ yìí ń yíye wípé òun kẹ̀yìn lẹ́yìn yí tí ó kàn kò tó kùnmà bẹ́ẹ̀ náà ni yóò níyàwó yóò lọ́kọ kò mọ̀ dájọ́ rẹ̀ ó ìdájọ́ òun láti ń sọ́mọ kò tó mọ̀ bẹ́ẹ̀ náà ni nínú gbogbo eré tí kó wá ní wípé eré eré míìkì eré ọ̀ká bàbà èrùbọ́ èèyàn ló tẹ̀ jẹ́ ìdájọ́ kí láwọn ìdájọ́ tó rọ̀ lórí dáadáa tó bá di ọjọ́ mẹ́jọ ilé-ìlà máa farabalẹ̀ máa ṣàlàyé kọ̀ọ̀kún pa rẹ̀ fún wa táàfù mọ̀ pé inú rọ̀mọ̀dọ́nù tá a fẹ́ lọ wọ̀ yìí ó ní ìdíkà ti gbàgbọ́ yẹ ní pàǹkìlá ṣe inú ẹ̀ mẹ́lọ́ subhanahu wa ta'ala kó lè wà kó lórí dáadáa allahumma munzil al-kitab sari' al-hisab ihzim al-ahzab اللهم زلهم وزلزلهم اللهم اهسهم عددا وقتلهم بددا ولا تقاتل منهم أحدا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أصلح ولاة أمورنا وفقهم بما تحب وترضى واخذ من نواصيهم إلى الحق وإلى طريق مستقيم اللهم اختر لهم بطانة الخير وحبب إليهم الصالح العامة اللهم أصل قلوب المسلمين ووفقهم في أمور دينهم وثبت أقدامهم على الصراط المستقيم يا رب العالمين يا رب العالمين يا أكرم الأكرمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك